Right now, Mimusa Cattle Market abo between College Junction and Urumi Junction, just after the Secretariat. And I'm with my brothers here who, are, even though they are from the north, but they are literally my brothers. They've lived here most of their lives and we blended and we all live in, in harmony. Instead of just hearing from me now, let you, you know, hear from them. My brother, please introduce yourself. Abubakar. Okay. was born and brought up in Okay, you are, speaking in a car straight yes, away. Uh, okay. Born and brought up in a car land. Okay, born and brought up here. Yes. Okay, so my you father speak. was born here. even your father was born yes. here. Okay. He's my younger brother. Okay. He was born and brought up here too. Okay. He's our dear brother. Mm-hmm. Aladi Aidiko. Okay. He's is Aladi Ali. Okay. We all are born and brought up here. Oh, wow. So, since we were born in the car land, we have never counter any problem with them. Okay. We live like brothers and sisters. Okay. They stayed in the car south, I stayed in the car north. Okay. We have buildings there. Even my own particular, I have building there. I'm building now. Mm. They have their building here. Mm. So we stay together, It cannot us out. Mm. We have taken them as our brothers. -hmm. this is our home. Mm-hmm. We don't have another home mm-hmm. because our some of our parents and dad we buried them here. We didn't take coffee soup. Okay. We buried them here. Yeah. Hey, Bruce, we buried yeah. them here. Yeah. And we buried them here. So yeah. we buried here. Yeah. Mm. So most of my people are there. Maybe we play as well. I remember I can say one. I remember say I like the other. Yes. Yes. And I learned everyone omenori favor yi nwere anụ soyo nke ala mago yes yes i believe yeah. for don yeah. but because e dey favour us we are staying together we don't have any any quarrel with them yes so uh, they are our people they sisters so what what you're saying is that the community the people they've also taken you as yes. brothers and sisters uh, yes just okay. A uh, little last time Hmm. Some persons like uh, the piano, hmm. eh, Kasma Kaswele were must Kasma Snow Flying, eh. the channel we are Bataille West. Yeah. And eh, then the Kansa, especially Hausa Leka. Yeah. yeah. Sunday also piano, the channel we are Bataille West. I say, we're so amazing Joss when the Hausa, we're amazing Joss when the Hausa. So it's with Ellen Ellen Hausa. You are young children again, the main. Yeah. But at the time, I thank God, we want to understand there is different between us and them. Yeah. So we're not united again. Okay. Okay. my home video we are one no their palace okay god bless you okay so i learn on United, say when i say back. Let me make a debut yes so everything shall be peaceful i wedding na le be that time kwedo kwe yi won dey one le 3 kobo won one le 3 naira won dey one that time before i no develop so hotel hotel so we are one yes we are one. Mm. So always, even my father always call tell of our. Yeah. I go go call na do call when they. Yeah, kwani we kwa that time before boy. Yeah. Call gambo. Okay. Or gambo. Yes. Abati tomorrow tell you kill your gambo. Yes, yes. okay. So let's state ke originally no. E, I don't know there. Me no I came from Kaduna. Kaduna. Okay. But you won born now. Yes. <laughs> That's. Major Kolo Okay, agent from time to time. by a branch ma plan iwe ahụ si site na tiri iwe yi mole wa nọzi ọ na-agbọ pesi sef na iwe oh okay okay okay so obviously obviously ndị agbọ hụzikwa ebe ahụ ọ I know owe as brothers and sisters ka wada were ebe ka wada were sikwa ebe yes yes so ya sị because anyị lekwa ndị ogi anyị lekwa ndị Nigeria yes yes Ok, so e la fya ki a zon e ben? E, e fik meren. Ok, fik meren, ok. Yon te konsade kaw an ram. Cow and ram. So yon lechon an yon wan ifin an ram, e bwe ka biya dekine? Okpon fon, o biya mousen ben, o so nan chok alaji dan lami. Alaji dan lami, ok, ok. O do ne fam odo jine, ne Ok. Se alaji dan lami, kone le okɔwari ano wɔsɛn mo nso ɔka wo adasi ɔkɔwari mɛkulu ɛ ok ɔni kyɛnso kɔnɔ ɔdasi leha yɔsi ma ya buje bi buje bi o ok ok ɛdasi so kɔ a leha kɔ ɔdasi so pe ok ɔdɔ ɔdasi traditional rulers or politicians ve be ni wetin be data yes o bu bu so kɔ ɔdasi so ya ok so turu mi kɛ ɛɛ bu tɔn na ya ɛbula na wa sɛ a dama mi l'influence est yoga aussi. Yeah. Odefa, Ojeba Odefa. Yeah. By the time only this was okay, tell me go and give them again. Eh, oh, so nearly trust trustworthy. I mean, are trustworthy. Okay, I know. Okay, I know with you now. Okay, that's good. Bola Bido, right from even call secretary to East Oh wow, that's a long time. Before become chairman, hmm. Before she commissioner, SSG. call the SSG, go see Jamaica. Yes, Jamaica call SSG. Wow. Wow. So he's my organ. So relationship is a very strong yeah. one already. Okay, that's Liwe, good. Liwe the mother-in-law, Liwe the wife. Okay. In uh, Hausa Street. Okay. Any message came over for him in case you leave video? Okay, message him for him now. ozi na o jekọwa na ezi ewa wonde data na ndị naijiria le na ije ewere ka oke je na-eri akwado ya because na-agba na enwe na ezi n'ebe ahụ kọrọ eso so na nwa rizebere they are quite there. Yes. Near be called be. And the ones is some of our people. Mm. Oh many were like ya, but only they will see a five bending hole. So I was where they were so okay, they could go away. But here is what Charlie is because when you're out from where. Urobi Johnson, Kabwe Kuzi Road, and that's UBE Road. Yeah ọrịabuo owu igbo iwe ile enwu family house ebe ahụ kabekuzi road and ub road urumi junction ebe wele wee ụzọ ebe ọhụụ bụ ya john um, palace palace abi orikese. okay yes orikese avenue. Eh. ma believe ba akwọ ẹjọ nko si agala ma one time. okay so ihe rekwu na ụzọ ahụ mma. ọ mma. okay so ire anya ha ni gọvanọ. ha na the governor. ọma nọ rie mme hụ mmepụ ka. elentin ọrụpụ ka ọrụpụ ka nkesi nkesi ọ na-azọ mma. in kaland in adọcha eh, ndokwa osimiri. Yeah uh, cross across delta yeah. or ropoka the do do honey where onom si where bin pon ni bin danya ha za danya ha yes no no where so that pin me nwa wo nwa nwo no ku ebe ndi hore aha kika ni me nwo no yeah to shi me nwo but because of that place go aso go go aso so ore wa so do do ni bele no no ka da no kwata so enweghị this opportunity anya ha na ehokwe che roadmaster kwete kpa roadmaster yes roadmaster ti wẹ fa wẹgun ayé everywhere wọn ka baye amadu na ne hẹrọ so hẹrọ ojì ni mẹkẹrẹ yẹ lórí anya ha sebe lọmọ ẹni ya so dàtọ́ mpọ ebe ahụ ọnụ hụ ebi m anwụrụ na alaji dala mmiri ekwokwu ekwokwu ana enyi ile anyị njọ izuza ahụ elonye ụsọ alụzọ ọrịmmayịra oke ndị agbọghọ nwụna na ndị ka ka ụwa gị ele mesiji ka inwe ọfọ wee nwanisi eh, yes ndị ịka ɛka sɛ ho kasoma kase abɔ ɛka sɛ ho ɔwɔ ne wɔ ɛka yes because mo bi ɛgya so ɛdɛ ɔyɛ ne da so abɔ sɛ ma so abɔ ma so ɛka ɛka yes because ɛsɛ ma so abɔ ɛyɛ ɔde aso abɔ ɔde aso ebe ni ɛtɛ ma so ɛka ɛɛ ɔwɔ ni kɛni nyɛ ŋmɛni wɛm na ekpere wɛmi na yi hmm. during that our forefathers our grandfathers ne yari tukɛ du ɛyin bɛti mi yɛrɛ agbɔ so no mo wɛ. anyị nwa eh. eh, ndị ụmụnwe ndị rịzikwa ala. na-eri mmiri ikpere na ọkarịzikwa ọrụ mma mere anyị ọrịa na ọdịnala mma ee wedo bụzi sọm ndị nwere were nwe different mind for stranger hmm. wee as one na ọnụ ndị mamị mm-hmm. ya ozu okwu ọgbọfọ so na ile nọrị ku ọnụ I like each other. Yeah. I believe me ndị eh, Yes. aleka. Aleka ga ihu. Hụnụ ko ari aleka kwa Eh Road um, network oju. ndị bonore. buene, aleka ndị ndị ka ịgba as Ekuluchok Abo, Abo, you can't wait till I go to there. And so that place is nice. Mm. I like it. Yes. I don't know. Yeah. So ndị lebe ọrụ ya ihe ngwa agwa ọrụ soro bịa nọ anywhere. kind lady. ilere ndị olu ọrụ ọrị Lagos ọrị Port Harcourt ebe part of the country ọrị hmm. in Nigeria part of ebe ụlọ ọrị dị ọrị Nigeria kọrọ obodo ibu ọkarị na wele mma wee keje lụọ ha okwu egi ji ekwe gị lụọ ha agha erikọwe enwekwa accident mmiri erikọwe onwe ihe jọ ike kwuru wee mma mmanya kwuru ka ebe na mmanya ebe ebe ebe mma ekwuru nwa afọ ahụzụkọ kwado bịa enye nwa ya wela ruo ebe ahụ n'ọrụzụkọ na nwa mma Sir. Okay, you may leke ole keke kodon, em eni chone ngo ifin bin. Eh ya But eke jahu ya also belozem. Ihe ihe ihe nwe bin. but uh, diokpa do you understand the ka language? Uh, uh, ya ya sobo. Kere kere. Okay, gwa ya fine. Eh afa mu Shafiu. Eh, Hamisu. Okay. Okay. So afia uh, nama we kia kima kia nozo kubin. Aihu iri nama waibu e he. Eh. Aihu iri again yaka aigi no leben. Okay. Okay. Ano tele you ani leben? Ishi kan gibia. Okay. Oh eh. Okay. Okay. Okay. But ye jan lo ye jan say not from time to time. Yes, Ijazi eh. yes, Igbo Ezafia ya lazi. Ani ihu ale ale ka ofu yeho. Eh, ale ka ọ fọ ma ho because ebe nke wọn ọmụ. okay. Eh, ebe nke wọn ọmụ ebe nke wọn jẹ primary jẹ secondary school before yabaya business. yabaya afia okay. Eh, business in there. business okay so okay okay it's take over from okay ị na continue ị na omeza ohichezi ni. yes yeah. okay ya ka ịchọ na ịhụ ịchọ na ịhụ progress ileru mgbama ihe alagha ihu. okay onwe meseji na eji ndị rele ni. Eh, leke si ndi anyi la do ndi la do anyi aro no anyi tso nuna egua wɛ leke wɛ po ebe ebe wɛ jɛlɛ wɛ nɛ wɛ mɛ leke wulɔ wɛ because anyi tso ni kɛ anyi wa nɔ ebe mm-hmm. anyi wɔn sogbo lɛ anyi lɛ ndi anyi wɔ alɛ anyi hɔ ebi leke munɛ so ihɛrɛ ni o anyi munɛ munɛ wɛ jɛ leke ɔfia wɛ wɛ wɛ ugbo nya wɔ afa waba yi lɛ. okay ɛ ɔfɔ agua wɛ lɛkɛ oku ɔhun. yeah so all these things i wanna protect you well. uh, i have i have problem. yeah between we and the farmers. o bia wɛ si ɔmɔ yi wiwi na ihele wiwi ni. yeah i wanna settle oku ɔhun lɛkɛ ihele wa ɔrigbɔ very settled. yeah and we are happy for that. yes and we are still praying for our governor to lead us more effort ahead of the nation okay. so that Amen. Nigeria and ICA as a whole can progress yeah. to our future. Yes. So here ko wọn yàn lẹ́yìn àrùn fèsì ẹ̀ kúnra àrùn gbo wẹ́n ní àrùn gbẹ wẹ́jálẹ́dẹ́ èyí disturb gbogbo ẹ̀ ó rere nama wẹ́n ní àrùn nkẹ́ ó yàn wọ́n lẹ́yìn disturb ẹ̀ ẹ̀ run in eh, eh, eh, harmony. To, yeah, to make the nation go forward because ẹ mẹ́rin èrè pé ẹ mẹ́rin lọ business kà dá ndị afia asị kà rí ndị ugbo asị kà rí so at the end everybody goes done. Exactly. So yeah, yeah in Nigeria. on your ime this business all is easy. Yeah. So you like be a bit. ya were ka le le fo nya I link fo zi ya wana nya. Aha, ya me yeke. Thank you very much. Thank you so much. Na jang mezekere, na jose. So, owa owa. Owa owa. Ifindi e resome. Hone na, hone na nakume.

wone wana o ɛwɛ bɔ keke wone wana o mine ye ŋun nɛ tsɔ n'o de ye yɛ kɔsɛlɛ mɛ ŋun. ok ɛɛ mine o tsɔ n'o de ye yɛ ɔ kasa ka yire yɛ kɔni for 600. 600,000? Yes. Naira. Okay. Or 650, depending. Can you land or settle? Mm. Or one 10 uh, naira bahilwe? Eh? Uh, mm, okay. Mm-hmm. But when I want a connection with you, my one want a special connection with you. Yes. Yeah, it's a kayen, it's a kasa befuzi nume, yone. Eh, when kasa bene yone mkema loha. Because in this you be like this, it can my menkim. Eh, okay. Eh, we can loa soon. Okay. Uh-huh so mene yiri dɛ kan hɛn o mene dɛ hɛn kasa mi nkɛ de pepu ni yɛ wɔ sɛnki ne ho ne wa wo mbia de ŋɔni de pepu si ne mi hɛ okay ne kɔɔre. Yeah, or Farah, no, so home, by the grace of God. Okay. I also for Farah because in the me meeting to Nama, we were carried a three or four bohu, and the other five bohu. Eh. Then almost one day going to the marriage. Okay. Area yeah. activities, Juni, and we're going to Ano no na o mane nke ono. Okay, we dey some fine. Ole mo inisha. Okay, we dey fine. Okay. E MR. E ka AD ika ho one number one. Yeah, one agree. One. Mbaya ma only nisha number one. Number one. Yes. Okay. Yeah, you, yeah, you number one. Me we he me me number one. Nyewa me me hori number one. Number one. Ndo solo be kwani ke hori number one. Amen. Yeah, yeah, pass. Returning here. No detail. Yeah. That is all I believe. And Amen. God did it for me. Yes. So if one O N E number one man in the memory. Okay. So if you about say le le le uh, could the price. Okay. Uh, settle the price. Then you deliver to the person. Deliver to the person. Okay. Now. some one of my friends just come now, Solozo. Okay. Yeah, Solo yeah, Solomon yeah, Ihodo yeah. is my friend. But also Poho Kikani. Okay. Okay, give me, Give me bury uh, this uh, lady B. Okay. So. Okay. So we're reaching all Ogina Walker season. We're reaching all year round. All year round. Yes. Only uh, particular next time next season one. Uh, uh, but you know, all the different, all the key season time. We increase it. Because only yes, I'm as a gift. Uh huh. Uh huh. Okay. increase the sales, increase. Each one, you buy no nyahoya. Nyahoka kugo transport. Uh, kugo transport. spot onwe ihe akpọ lada ịghali ọhụrụ separate na ya ndị ke eme moto ego eriri ego lada ibe receipt. Yeah. Ime query your local government to their own. Okay, How Njahole Wuna Lekuwele on average. Average of that is four five. Four thousand five hundred. Then one thousand five hundred. They go loading in the fly in the budget and the motor. Yeah, six thousand. altogether holy 6000 okay ohi nene wa lodo wa butuwe mba wa lodo ni ya wa ke butuwe ike wuri ke butu ni ya yakuzo guche yakuwo ma hu kasaka ye many of uh, kasaka na 5 kasaka na 1000 ok kasaka na 15 we depend how many feel are struggle or the customable na kuruko 2000 because on here yeah ka ele you yeah so you must kugwo ogejere kemeni yo huma yeah igbuzi uh-huh. eh, na One day, Bunen. So, never can arrange it from a bin. Yeah, Joy de Bunia. Okay. One day, all oh, depending. This slaughter work, are not ten thousand. To buy, To buy. We pieces in here. Pieces, but outside work, are narrow fifteen. Okay. Because uh, outside work, I can't try Benue pieces here, the whole thing. Okay. Also, uh, Yadashi Wano. Also, uh, Yadashi Kowe. Ọ̀nàkẹ́ ẹ̀rìwú. Eh, eh, eh, ẹ̀rìwú. Ọ̀nàkẹ́ bí nọ̀jí ugbu ìhà dànù one. Yàrá ọ̀run ọ̀pá ẹ̀yẹ nkwụsị kpara nkwụlama After akwụkwọ ụgwọ. So, nìkọ́ rẹ̀ so you let me yule memegun wa soke beranu le eje na ewe kunu do settle ro record my brother okay make eh na move me and on on we ro ze ram bin ram ho ere uh-huh, ram the other the other side ere ram o le down ba ere ram our younger brother robert wẹ̀sùn àmúwátà ẹ̀wọ̀ àmúwátà ìfìwà wà àmúwẹ̀sẹ̀ ìfìwà àpò àwátà òfurufú ẹ̀wọ̀ the chairmanship yàhà ẹ̀gẹ̀ yẹ the chairman. Mm. and Ketele chairman ọ̀rẹ́ akẹ́ ọ̀hún. yà wá kí ọ̀hún. ọ̀rẹ́ akẹ́ ọ̀hún. ọ̀rẹ́ seek advice to anybody ọ̀sán ìwòta tẹ́ advice yà ó rí ẹ̀ oge ẹ̀kyin ọ̀rọ̀rùn. ọ̀nọ́dẹ kẹ́ndé ka gbóku ọ̀sẹ̀ òkè don't worry i will think about that ogi náà rọrùn hmm. afẹ́ òwì. Hmm. bẹ̀tẹ̀ iguana ọ̀sẹ̀ òkè don't worry tomorrow we hear from me. Hmm. eki hun ọ̀bí asukọ ọ̀gbọ́n àti ilé kẹ́ndé ọ̀gbọ́n do you like it that ọ̀sẹ̀ àṣà ẹ̀ ọ̀sẹ̀ no problem. ọ̀rẹ́ ah, so that's why ẹ̀kẹ́ sinna náà ọ̀dọ́ náà yẹ one or two years on manage. Yeah, okay, Jersey. Okay, mba, okay, Jersey. Also, they can go election. Oh, no, so no, we mind they plan and say continue. Each ten year, how long? Eh, at times, eh, ten me four years. Hmm. But eh, bupo aseki na ojegu den ya o ten on kind of no ojegu den. Because I je, I want no that care huma. Na won yen kigi election message so for that care huma. Yeah. Ebi no ho when I say the eh, imafia na me election hu neri ke, maybe we ro ya hu neri ego in the market. Yeah. Or you liquidate the market or arọ huma. Eba ke no say mba na-echụ ya ọzọ mm. n'origbo etemenọrụ mm. arụ ọhụma eru ori etemenọrụ arụ ọhụma eh, Chairman, Emeka, thank you so much. I wish you all the best. Kidara Kendera Iriebin, Chukiyaye, the more power, more wisdom to continue to to grow and to lead everyone to prosperity. Even you too, Kidara is quite serve with the people chuki kana hizi kwani mm. yameike thank you very much ọwẹ́kọ̀ mọ̀ kẹ́ ọ̀tọ́dẹ́ náà wọ́n yẹn ọ̀rọ̀ ìwọ̀n mayà ọ̀tọ́dẹ́ náà wọ́n yẹn mayà. ẹyin ló ẹyin ló ń mú nà no need to. wẹ́ẹ́ bí asef man ní o túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ control ẹ̀ fine ẹ̀ bí twẹ̀ ní order. I am then there. I'm going to general my wife, yeah, why be here. So let's in we all in me, I'm gonna who I live in Korea. I'm money, yeah, and you can meet the street, you may enjoy your money. You can move to no so house and one station to the house station to me. Hmm. Yeah, okay. And I'm on the corner. I'm not step on. I'm not step on a trailer. Yeah. And then my camera big up. I want video on that whole thing. I'm on the two channel. That was only only only woman. Life is live and let live. Yes. Yes. Yes, sir. <laughs> Thank you very much. Thank you so much. And like I said, I wish you all the best. And if there's anything, you have our contacts and then we can keep in touch. Thank you very much. So, guys, you heard for yourself. Ambo is very diverse. Ambo Gabon is very welcoming. Many people from all over the place take this place as home. We also take them as brothers and sisters, also welcome them. They've blended in and you know, we're all living in peace. I'll see you in the next video. Take care. Bye.